a tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn àwàdà international àwàdà àwàdà gospel àwàdà international àwàdà onínìkan àwàdà international àwàdà ẹ̀fẹ̀ gospel àwàdà international àwàdà ó kí kété yẹn ara lé o ayé ayé níyẹ̀jú lẹ̀ o ìlú wa máa dára fún wa sí lójoojúmọ́ o ip kan kì í ṣáná ní gbòòrò lọ́lọ́lọ́ báyìí ni mo kí n sáré mú kò yìí ní yàjò yàjò that is one ip kan kì í ṣáná lọ kó bá a parí story ip ayé yìí ip mo mú jáde nínú second king chapter four verse one to the end ibẹ̀ ló ti sọ̀rọ̀ nípa wúmà onígbèsè kan báyìí yẹn bá rántí wúmà story wúmà kò onígbèsè kan ẹ níbẹ̀ níbi kí bá wòlíì ẹ̀ráì ṣàpàdé ó ti jẹ gbèsè òdẹ́sẹ̀ dàbúrò ọkàn jẹ́ lápò ọ̀hún kàn máa jó àsíá kan gbé ogúrúmì bẹ́ẹ̀ náà ni láyé ìgbà nínú báìbù ọmọ ọ̀pẹ́ ìmọ̀sán kó ṣẹlẹ̀ láyé sí kẹmọ́ ṣẹlẹ̀ nínú báìbù wúrọ̀ ẹ̀mọ ẹlẹ́kejì rẹ kò gé lórí wọ́n ti ṣẹlẹ̀ nínú báìbù kẹ bá gbọ́ sórí sákìọ̀sì àmọ́ pàgbé òta èyí ò táàsì kì í gba táàsì ẹ faru ẹ kéde kan kì í gba táàsì ní federal revenue èyí ò táàsì wọ́n ti ṣẹlẹ̀ nínú báìbù ṣé ìṣe bẹ́ẹ̀ ni mi lọ lé níjàre mo kàn kí mo sáré yà níbẹ̀ nìyẹn story woman ni mo sáré mú wá àìsíkò hmm, lágbára ni wòlíì Elisha mú kó kó ti pàdé wòlíì Elisha báyìí pẹ̀lú ọmọ rẹ̀ méjèèjì wọ́n ti fẹ́ sá lọ ṣé mo fọ èèyàn kan máa gbé ọlá púpọ̀ gbé wá sí àná kan bá bá nínú ilé náà yóò tì ọ́ mọ́ tọ́lẹ̀tì kan bá bá nínú ilé náà yóò tì yóò tì ọ́ mọ́nú gadrúmù èso gan lápá àti àsíyá kan máa mójú ọ̀nìyàn rí wọn ní gúrúmì ọ̀nì kété so bóbìnrin ni ṣe tilẹ̀kùn rẹ̀ fọ̀kún wa lọ báyìí nípàdé wòlíì Elisha lẹ́ta lójú pọ̀ náà rẹ̀ ilé bá fọ sí wòlíì Elisha ah wòlíì Elisha ìmọ̀ mọ̀ jẹ́ gbèsè mọ́ ni ó lè ní kó ní sùúrù padà sínú ilé rẹ kó ya wá vẹ́sù sí iye méjì péré ni vẹ́sù kì mo ní sínú ilé kòkò méjì péré ni wọ́n ní bó ṣe jú wọn níjọ́ náà nìyẹn wòlíì Èlíṣà wá sọ pé kó padà sínú ilé ẹ àní kó lọ wá àwọn vẹ́sù kó ṣáájọ ó bá ṣáájọ ó ní kó tilẹ̀kùn ó ní nǹkan tó fẹ́ mú jáde ńbẹ̀ yẹn bó ṣe tilẹ̀kùn yẹn àwọn kankan máa ń ṣẹlẹ̀ láyé ìsìn tó yẹ pé kò ṣẹlẹ̀ nígbà yẹn àwọn kan tó ṣẹlẹ̀ láyé ìgbà yẹn tó ṣẹlẹ̀ mọ́ láyé ìsìn àná tí wọ́n ń gbà yẹn ip tí mò sọ nìyẹn ip yẹn lànà ẹ̀ tì tó ṣáprápá àwọn pásítọ̀ àwọn wòlíì wa mélòó láì pì wọ̀nyẹn dání sí bó ṣe máa padà wá sórí ibẹ̀ yẹn ó lè máa jẹ́ ni wọ́n ṣe tilẹ̀kùn yẹn to surprise everybody òróró wá pọ̀ ó máa máa dẹ tó ń ta òróró tẹ bá fẹ́ ṣe church program láyé ìgbà yẹn nínú bible olóòtú òróró fún wọn náà ó wá di millionaire kò tálíkà mọ́ o ṣòro ẹni what God has blessed ó ti bless yẹ o tọ́nà bá bless yẹ kò sí bó ṣe lè jẹ́ jẹ́ ká gbà náà wọlé ó máa jẹ́ á máa sanra ni wàá ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ó dà pé sítórì ó lè máa yé wa ẹ jẹ́ kí n gbé yín wálé kí n gbé yín tàbáyé lọ sí Benin a gbé lọ sọ́dọ̀ bishop bishop kan wà ń bìnrin láyé ìgbà yẹn bishop Benson Daosa Benson Daosa ó travel ó yá ṣe crusade nílùú òyìnbó kéétì délé lè yé rẹ̀ tí kù òbíkè yé rẹ̀ kú náà rí pé for Benson Benson Benson bishop your mother has died èyí rẹ̀ ti kú nítumọ̀ rẹ̀ ní Yorùbá jáde wọn bínú ó ní ẹ lọ tẹ sórí bẹ́ẹ̀dì mi kí n tó délẹ̀ máa ìyanu ọ̀run ìgbókun ọtẹ sórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀sì ìdáhùsà a private bed rẹ̀ matrimonial bed rẹ̀ jáde kèké ibẹ̀ tẹ́ iye rẹ̀ sí ó ní ẹ máa wọlé sábà mi tẹ síbẹ̀ tí máa máa dé ìyanu ló máa fún mi lómi tí máa kọ́kọ́ mu bá ṣe wọ nàìjíríà to surprise everybody to shock everybody sir ma ọtẹ iye sórí bẹ́ẹ̀dì òye kò ti kú bí bẹ́ẹ̀sì ṣe ń wọnú lébà ìdí nẹ́ẹ̀sì tí bàbá máa sọ my mother get up and go and give me water i want to drink that is the end òkú jí dìde àwọn mélòó la lágbára ta lè fi jó òkú dìde láyé ìsìn àwọn mélòó la náà ìpì tó ṣáná lọ́wọ́ tó ṣá pápá àwọn wòlíì àwọn pásọ àwọn ò ní dánimọ̀ nǹkan tó ní dání ni pé máa yẹun àbí fọ̀ pé ṣe bẹ́ẹ̀ hmm? kò dá bẹ́ẹ̀ ẹ jẹ́ ká mọ̀rọ̀ lọ́n lọ́ kíkún dùn ó máa dára fún wa wọn ní nìkan ló ń sọ̀rọ̀ lọ́wọ́ tó bá dọdún mẹ́ja tó máa kọ̀ntínú thank you jare.